àwọn mọ̀sáájú ní ilé rẹ̀ tó sì yọ̀ǹda fún wa wípé káwọn gbọ́n sókè pẹ̀lú náà rántí àti máa dákọ̀ rẹ̀ káwọn fi tẹ̀síbẹ̀ àtàwọn ìbáàdà tó jọmọ́ tahlil takbir tahmid bilgudowi wal asol láfẹ̀mọ́jú àti lásàálẹ̀ ọlọ́run ṣe léyìí ní ìbáàdà ó sì ṣe ní rọrùn fún taani àwọn èèyàn kan rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillahi wa salil a'mal fáwọn èèyàn kan tó jẹ́ wípé kátàkárà ò ní bí wọn lọ́wọ́ ọ̀tọ́lọ́n gbogbo ọ̀sẹ̀ tí wọ́n bá ń ṣe ò ní pa ìrójú bá wọn láti mẹ́ra èsì tọ́lọ́n bó ń jẹ́rìí pé ọkàn ṣoṣo lọ́nà bá wa náà kò lórogún ọ̀kan ṣoṣo tó dó gbọ̀ngbọ̀n ni alágbára lórí ohunkóhun kò ságbára tó dàbí agbára rẹ̀ kò sí tóbi tó dàbí títóbi rẹ̀ in farada bil azamati wal izzati wal jalal bẹ́ẹ̀ náà ni mò ń jẹ́rìí wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú rẹ̀ ní báwa náà ti jẹ́rú rẹ̀ òjíṣẹ́ rẹ̀ ní hasa ala binali masajid òjíṣẹ́ ọlọ́run ni ẹnu ọkọ̀ mọ́sálásí ó gbọ́ wà ní ẹ̀dùn púpọ̀ pé ẹ máa kọ́ mọ́sálásí ẹ sì máa ṣàtúnṣe rẹ̀ ẹ jẹ́ kó máa wà ní mímọ́ ní mímọ́ ti èyí tá a fojú rí èyí tó jẹ́ ti àtọ̀dọ̀ ọlọ́run àti mímọ́ ti ń tá a lè fojú rí níbi àwọn ọ̀dọ̀tí nínú mímọ́ èyí tá a lè fojú rí òun ni ká fọ mọ́sídìdù mọ́ kó níbi aṣírk kó mọ́ jẹ́ pé bọ́ọ̀lù àti inú mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáájú ti di ilé ẹbọ lónìí ó ti di ilé òòṣà ó ti di ilé ẹ̀gbin ó ti di ilé ìdọ̀tí ká sì sàfọ̀mọ́ àwọn mọ̀sáájú nínú àkọ́ ibi dọ́là kó níbi àwọn àdìsọ́kàn tí ó ṣe déédéé pẹ̀lú tànàbì sallallahu ta'ala alaihi wasallam ẹ̀rí pé tí mọ́sálásí bá tẹ̀rin gidi tó jẹ́ pé bí èèyàn bá sùn ó lè máa yí sọ́tún yí sósì kódà bó wọ white white ó sì lè tẹ̀sẹ̀ kó jẹ́ pé inú ìdọ̀tí ló wà inú ìdọ̀tí ẹ̀mí ló wà nítorí pé wọn ò kọ́ mọ́ kó níbi àtàkì ta'ala àtàwọn rẹ̀ àtàwọn rẹ̀ ní ìkẹ́ tó jẹ́ pé yóò máa lọ títí títí lọ́jọ́ gbèrò kíyámà ọlọ́run kó jẹ́ kí àwa náà jẹ́ kan ní tíkà ní ọmọ bá àti gbogbo ẹni tí ojúkòrò àti tẹ̀lá nàbí sallallahu ta'ala alaihi wasallam eléyìí nìkan sáàdì bára wa sọ̀rọ̀ lónìí ó yẹ ká mọ ìwọ̀ pàtàkì tí ń bẹ fún àwọn masajid láwọn ọ̀nà bíi mélòó kan ká sì dìde gìrì pẹ̀lú ìwọ̀ tí ń bẹ fún masjid nítorí wípé nǹkan àkọ́kọ́ tó yẹ ká kọ́ mọ̀ ni pé masjidu gbogbo mọ̀sájúdù pátápátá ó jẹ́ bóyá ó ti lọ ilé ọlọ́run ibi táwa náà ń pè nìyẹn kò sì sí èméjì kankan bẹ̀ ilé àwọn èèyàn pàtàkì ilé ọ̀wọ̀ ni láyé táwọn èèyàn fún wọn àwọn ilé kan wà tó jẹ́lé àwọn èèyàn yálà wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò jẹ́ mùsùlùmí tí wọ́n fi àwọn ọdẹ síbẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ rìn wọ́n lè yàn mọ̀ ẹ̀ sí ìwọlé yẹn o ẹ̀ sì gbálẹ̀kùn rẹ̀ mú wọ́n sì ń dáàbò bò yálà ẹni tó ní lé ń bẹ́ńlé àdé òsínlé jẹba sàkéèsì náà ẹ̀sán pè ní pàtàkì wà ní kí ló lọ tó tún padà sí lórí títì ìjọba níwájú ilé ẹnìkan ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o wọ́n lè dàbà bò yẹn o àwọn sọ wípé masajiri ó jẹ́ buyutullah ìwọ̀wọ̀ láwá fún nígbà tó jẹ́ buyutullah nígbà tó jẹ́ ilé ọlọ́run dípò bẹ́ẹ̀ èyí tí wọ́n fi rọ kiri ká masajiri láwùjọ tá a wà yìí ẹ rí pé ó takora wọn pẹ̀lú mọ̀ nílé ọlọ́run pẹ̀lú báwọn èèyàn ṣe ẹlẹ́ẹ̀kejì ọmọ hábítù rahmati ọlọ́run púpọ̀ ní gbogbo pẹ̀lú ẹ̀rí ọlọ́run àti inú súnà tànàbí ọlọ́run sọ̀kalẹ̀ sínú màsájì inú jẹ́ àwọn èèyàn sọ gbẹ̀dí lé àmọ́ fún ìbádà ni tí ìbá ṣe pé a jẹ àmù ẹlòmíì bá mọ́ fi bẹ̀lẹ̀ wà ní sàkọ́ ọmọlá ìkàtì sẹ́mi kọ́ ọmọlá ìkà máa ń sọ̀kalẹ̀ sínú mọ̀sáàjì ní gbogbo ìgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala

ṣùgbọ́n tá a bá pèèyàn lẹ́rú ọlọ́run tọ́pọ̀lọpọ̀ mádàmà ń takò subhanallah wàláhì ń tàn rí ayé rẹ wá ó sì jẹ́ pé ọmọ èèyàn láàpùtì sọ́dọ̀ pé ẹrú ọlọ́run ni nígbà tó dájú kọ́lọ̀ ọ̀rọ̀ bí ṣebí ńgbà tá a kan ní ràkúnmí ọlọ́run ló ìbá lójó ní ìjù owó ràkúnmí lọ náà kọ́tù lọ́ọ̀hì nínú ayé alukuran ràkúnmí ọlọ́run má fọwọ́ kan bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tá a bá fi tì bẹ́ẹ̀tù lọ́ ilé ọlọ́run ràkúnmí ọlọ́run kìtàbù lọ́ kíra ọlọ́run ṣebí lẹ́ẹ̀dí gbọ́dọ̀ gbé tíra kan lé orí ẹ̀ oní òmò wà lókè gbogbo tíra tẹ́bí torí kó jẹ́ tọ́lọ́run àwọn akpẹ́yàn lérò ọlọ́run lọ́wọ́ irú àpọ́nlé bẹ́ẹ̀ náà ló bá mọ̀ta jíjù ń bá bá tó sàbò jù láyé náà dámọ̀ mímọ̀ mọ́nà mọ̀ta lọ́ọ̀hìn sọ́dọ̀ ààrẹ tó hùwà àbòsí ju ẹni tó díyàn lọ́wọ́ tó léyìn ò lórí bá dà sí nínú mọ̀sájúdé ọlọ́run lọ أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين wọn ò ní lè wọbẹ̀ àbí pẹ̀lú bẹ̀rù bojo àti pààyàn kéèké láhùn fi gbínú àkìsì yún àádójú tí wọ́n láyé wọ́n láhùn fi àkọ́rọ̀tì àdábùn àbí ń sì jẹ́ ọlọ́run lọ́jọ́ gbé kalẹ̀ kí á mi. ipò àtọwọ́ táwọn yẹn fi mú mọ̀sáájìdì lónìí inú sẹ̀mí tá ń lò yìí ó yàtọ̀ sí bó ṣe wà nípìnlẹ̀ Islam. وقد كانت المساجد في العهد الأول مواطن العبادة وما إما كن ككك إما كن رفن عبادة ìmọ̀ kún fún wíwá mọ̀ ìmọ̀ kún fún wíwá ìmọ̀ nípa ọ̀tọ̀lọ́n díẹ̀ díẹ̀ rẹ̀ ó sì kù ní Saudi Arabia ní ìsìn lónìí lọ́run náà kò tún dàbí ìjọ lórí jẹ́ pé nígbà tó bá di pé ìjọba bá ń gbógun ti ìmọ̀ ẹ̀sìn sẹ́yìn pé tó wá di pàwọn àfáà sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run tó di pàtì wọn mọ́lé àti wọn sẹ́wọ̀n àwọn èèyàn mọ̀ sá fún mọ̀ kí n ṣe pé nígbà táwọn bá nímọ̀ tán pé àpọ́nlé dà ń bẹ̀ lára ìmọ̀ ṣẹ̀bá àwọn fẹ́ fìmọ̀ yìí ṣe wá àti àwọn ibi sọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà ni wọ́n ti gbé ṣéèkù lágbájá wọ́n ti ti lágbájá mẹ́wọ̀n wọ́n ti pa lágbájá títí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mo mọ́ sábà sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ kíyèsí dáadáa o ẹni tán sì mẹ́wọ̀n èyí tí wọ́n yẹgi fún ẹ mọ́ gbọ́ kẹ́sẹ̀tì wọn látòkè délẹ̀ yóò yà ìlẹ́nu pé èwo ló sọ gan ẹgbẹ́ ọ̀tí wọ́n ti pa tí ogun tó sọ náà ni ẹ lọ ka tírà tí wọ́n kọ ibi tí ẹbà ti rásì sọ àtàfi kọ níbẹ̀ ẹ mọ̀ pé ayé ti tán extra ló kù tá ń lò ẹ lọ gbọ́ kíṣẹ́ẹ̀tì wọn ẹ lọ sì ká sí lọ ka tírà tí wọ́n kọ sẹ́mọ̀ pé níbi ìtàn wá fẹ́ mú àfà àtàwọn fẹ́ yẹgi fún un tán tẹ́yìn ìbọn tán fẹ́ pa tán kó rọrùn ọní ẹgbọ́ tí ó sọ síjọba kò wípé freedom of speech táwọn èèyàn rò páwọn ní wọn àmọ́ abẹ́yàn ṣe máa ń lò láti sọ̀rọ̀ síjọba kìí ṣe tó jó ẹni tí ò bá máa bú ìjọba tí ò máa ṣépèlé wọn kìí ṣe tó jó ẹ̀sìn ni ò kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀sìn ni ò kọ́ wa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹlọgbọ́ kútùbà tó ní tí wọ́n máa fi wọ́n ti sọ kútùbà yẹn dá lóòrùn sàdọ̀ àrídà ẹlọ́tún gbọ́ nígbà tí wọ́n bá gbé wá ẹ máa wo bí àwọn àyímọ̀ sì máa ṣe àdúrà àwọn àyímọ̀ tó ń ṣe kútúbà wọ́n sì máa ṣàdúrà fún ìjọba láìsí pé ìjọba ò lábòsí lọ láìsí pé ìjọba wọn ò níkà láìsí pé wọn ò lábòsí ọlọ́run bá wa tún wọn ṣe bá wa tún wọn ṣe àdúrà tí wọ́n lọ rẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó kó bá wa parí kan tó ṣe pọ̀lá àdúrà ti wípé ọlọ́run bá wa sún àwọn ẹni rẹ̀ mọ́ wọn

warabitati alqawiyati bainal mu'minin kò síbò ní tó so múmi nípa ọjọ́ mọ̀sájìdì lọ láti pèlè tó wá dàbí àwátá ń tó sùfúfù lónìí sáwọ́ sófò fàkún wà látàkìtàlẹ̀kù táàtì ti ṣe ìsìláàfù rẹpẹtẹ ìsìláàfán kẹbìrọ̀ kẹsẹ̀ kàkànra wọn lásán ìgbáyẹ̀ tọ́kọ̀ kànra wọn àwọn sọ pé wà látàkítàlìfò tààrọ ọ̀sùn ẹ̀sùn mara yín dáadáa kí wá lọ́wọ́n fẹ́ lò pẹ̀lú fún mara wa pẹ̀lú gìgísẹ̀ pé pé ìtìláàbùn ṣẹ̀dì kẹbíir ó sì wà nínú ọkàn ìyá pẹ̀lú tó tóbi ti bẹ̀lá nínú ọkàn ọ̀jọ̀gbọ́n kan ní àádá yóò kọ́ ogun nílé ìgbésẹ̀ni kejì ẹ̀ áóyá kì í lólà ó ó ti ní lépa rẹ̀ kó ṣubú ti pẹ́ ọlọ́run ò kádàrà ẹsẹ̀ wọ́n ti kóra wọn wàdáàkà yóò ṣì ń lù bẹ́ ìtàlẹ̀ jáàrì ní rọ́ọ̀nà tó bá ti kó rọrùn ní bí bá ti pẹ́rù jọba ń bẹ lómi ni yóò sì dìgbàdàgbọ́n yóò lọ sọ lé ọ̀rẹ́ ilé ọmọ ìyá ibi tó ló bí ìfidé wàdáàkà yòṣèlú bẹ́ẹ̀ta lè járì ní ìrọ́nà ọwọ́ dàbí ìsẹ́sí kèfè rí ọlọ́ni tínú yí bá dùn inú tí wọ́n jẹ́ tínú yí bá jẹ́ inú tí wọ́n dùn inú sọ́tọ̀ alìmọ̀rọ̀ tí ẹ bá rí ìbànújẹ́ tí wọ́n ga tí ẹ bá rí ìbànújẹ́ ìdúnrí tí wọ́n pọ̀ àwọn arí bẹ́ẹ̀ láàrin àwọn oníṣùfò lónìí náà láàrin àwọn tí wọ́n láàrin ṣe súnà ọlọ́kóso alẹ́nu súnà òdodo ọ̀jọ̀gbọ́n kan ọmọ aráwá ní jésù lọ́wọ́ fẹ́ra ọkọ̀ tíra kan tíra ọ̀hún ojú kìíní fóònù lọ ní fífẹ̀ kò sì kún tó nǹkan àmọ́ kí bi ahli sunna ẹ̀yin onísúnà wọ̀nyí ẹ máa se pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa dọwọ yín àkọlé tíranù kìí sọmọ yorùbá o kìí o wa ni o pẹ̀lú ogun tí ẹgbẹ tíra yìí ẹnìkan wá fún mi pé ẹwọ níbàdàn wá fún mi pé ẹwọ tíra yìí wo mo ní lọ mo ti mọ́ tó sọ bí ìgbà pé mo ti kà kan wò torí tí ń sọ ṣe déédé ìtìsẹ̀ láwùjọ wa bí eléyò pé onísúnà lò mo sọ ní last week ní ìrìnàjò onísúnà tànẹ́bì lóòótọ́ sọlọ́sọ́là ó yẹ kó kẹ́kọ̀ọ́ bí ó ṣe bó ń bí àlò kẹsẹ̀ pé kò ní bójú ní bí àlò kódà kẹsẹ̀ pé kò ní bẹ́lẹ́ bọ́lò yóò kẹ́kọ̀ọ́ ẹ̀ níbàámu sí súnà ni ká wá sọ pé ẹni tó lóun jẹ́ onísúnà tó ní tó gun wá dáa tí wọ́n lè rí inú ara wọn látàn masájúdù ó jẹ́ rọ́bítọ̀ àwọn mòmìnì ibi tó so mòmìnì pọ̀ nípìnlẹ̀ ló pàtó pé masjidu làkọ́kọ́ sẹ́tà náà dùsẹ̀ ní Madina sallallahu ta'ala sallá kí wọ́n ti àtọ́ adé Madina tí wọ́n máa kójọ síbi kan nígbà tí ò sí pápọ̀ mọ́sálásí mọ́ta níjọ́ náà lọ́hùn tí ò sí pápọ̀ mọ́sálásí ilé ọlọ́run kò sí sí ìṣe dé fún wọn ní Kaaba pẹ̀lú ogun táwọn kẹfẹ́ rí gbé tí wọn wọ́n ń kójọ síbì kan nígbà tí ó gbà láàyè wá dé àkọ́kọ́ sẹ́ni ìbìnáwò ní masjid ọkọ̀ masjid sí Madina ànábì kún wọn lọ́wọ́ wọn jọ kọ́ ní sallallahu ta'ala sallam lásìkò yẹn láyé sásìkò sọ̀lá ẹsẹ̀ bífọ̀ láàfù ti tó ni ẹsẹ̀ básìkò sọ̀lá ti ti tó ni ẹlẹ́ tó wá sí náfìlà tó wá bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ pẹ̀lú rákà méjì ẹ̀yìn tó wá ti tilawatul Qur'an lórí ìrànà àwọn èèyàn ó fẹ́ dàbí ìgbà tó pé àbíká mọ́ wulẹ̀ pé àdánù mọ́ ni mọ́sílù ló ti kún yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n pè àdánù kìí tasófò bẹ́ẹ̀bá wo agbọn tàwọn tí ó kẹ́kọ̀ọ́ kò ní tasófò mọ́ ọmọ sílù ìjọ kan ní Madina sílù mọ́sílù Nabawi ní sọ́lọ́sà náà ó ti sọ́rí mo fẹ́ lọ ka ẹ̀kọ́ fún ìdánwò ń bá wọ mọ́sálásí mo ń wábi tí mo lè jókòó sí nínú ayé kẹ̀kọ́ dáadáa ń bá wọ mọ́síjìdì lásìkò tèmi ò wọ mọ́síjìdì yẹn rí torí tá a bá fẹ́ wọ̀ bádàlá ásìrì la máa ń lọ àsìkò ọmọ ẹlẹ́yìn ìṣá ní gbogbo ojoojúmọ́ ayé mo wá lọ ní ìyálẹ̀ta ní aago mẹ́jọ aago mẹ́sàn-án bí mo ti wọ mọ́síjìdì báyìí mo bá àwọn ọmọ wẹrẹ tó ti tàfíìlì Qur'an ìní wọn rí bẹ́ẹ̀ làkọjọ́ náà ọ wá jẹ́ sec bára àwọn kan bí àwọn kan lọ́hùn ẹwà fún dúró ìsíwájú mọ̀sájú ó fẹ́ tó bọ́ dájú ní mọ́sídù yẹn àwọn èèyàn wá làfá ẹnìkọ̀ ṣé ó kó ẹnìkọ̀ kan wọ́n wá jókòó sí tó ń kàn dákẹ́ sí ń wò mọ́ sí kankan báyìí tó ẹgbẹ́ èèyàn ogún ní kankan ó mẹ́ni tó ti síkà bó ṣe jókòó tí ń gbọ́ tí wọ́n kàn ọmọ ẹ̀gbọ́ ti fìkà àwọn ọmọ náà sí alùkùránì kalẹ̀ sí orí pátákó wọn ò bẹ o wọn wọnú kùránì tẹ́sí kalẹ̀ o bóyá ní sẹ́kì ó bà wáyé ni wọ́n fi sílẹ̀ wọ́n kà lọ nínú àwọn ọmọ wẹ̀rẹ̀ ọmọdún márùn ọ̀tọ̀ bíi sẹ́kì ọmọdún mẹ́wàá ọ̀tọ̀ bíi ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ ńgbà mo wòran dí fún one hour nínú òjókòó kàǹkan fún ìdánwò mọ́ mo ṣe náfìlà mo jáde mi ń bá padà sí campus pé èèní rìn kankan bí torí ń wú mi lórí kọjá àlà síbẹ̀síbẹ̀ náà kò tún dàbí ìgbà kan wọ́n tún gbìyànjú ni ààyè àti kò tí mọ̀sáájídú wà nìyẹn in tá a fẹ́ ara nǹkan tí a fẹ́ àchífù níbẹ̀ nìyẹn tá a fẹ́ fàyọ̀ ẹ̀ẹ̀sì ní rí mọ́síjídù nígbà náà tó wá jẹ́ pé ẹnìkan ń bẹ tó jẹ́ mùsùlùmí òdodo tí ò ní bá wọn ṣe sọ̀látùl jàmáà wọ́n ní àfitá ni àfẹni tó jẹ́ pé agba àwáwí ẹ̀ wọlé nínú ṣẹ̀ríà tó jẹ́ pé tóun ò bá lọ kìí sọ̀rọ̀ yẹn fún bí àárọ̀ bí ẹni tó ń ṣàìsàn tí ò lè dá dìde àtàwọn nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ àtobìnrin kéèkéè sọ̀rọ̀ yẹn fún láti lọ sí masajid láti lọ sí salatul jamaa ọ ni nínú àwọn táà tún ní rí ńgbà náà ò ní munafikun ma'luman nifa àfẹn tó jẹ́ pé munafiki ẹ̀ sọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀ ó gbogbo tí wọ́n ti dànù àwọn ìran èèyàn tí èsì mọ́ṣáláṣí lásìkò yẹn nù lásìkò yóò yàtọ̀ gédégédé ìtí wọ́n fi rọ́mọ̀ ṣáájú dù láwọn ìlànà ẹbọ àti ìlànà àdẹ́dálẹ̀ tó tako pé ká sọ pé mọ́síjìdù jẹ́ tó lọ ó pọ̀ ó tako ká sọ pé àyà pọ́nlé ní mọ́sáàdì láwọn nǹkan táwọn èèyàn fi rọ ó pọ̀ nínú rẹ̀ tí ṣe Allah subhanahu wa ta'ala torí gbogbo àwọn àwọn àdìkáàrù tí gbogbo ẹ̀ ni wọ́n ti kí ó kọ àwọn èṣù àtàlùjọ̀núbọ̀ mọ́sílù náà ni wọ́n kọjọ ni ó ti máa pààrà ó kọ wọn gbogbo gbà tó bá jẹ́ kan bá kójọ sí mọ́sílù ní ìsìn láwùjọ wa tẹ́ǹsẹ̀ èèyà èèpà ẹ̀ fetí kanra yí pé

ọ̀kan nìyẹn àbídáfúnù alàmúwátùfìhá mímọ̀ sí àwọn òkú síbẹ̀ ọ̀kan nìyẹn mọ̀sáájìdì mélòó ló fọkàn báyìí láti ti sọ láti nìsí bí wọ́n bá sí síwájú wá sí sẹ́ǹkùlé tàbí lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn tí wọ́n pé bàbá pàtàkì jọ orí màmá kan fún mi ní làbárì yẹn tó jáde láyé lánàá ni wọ́n fún mi ní làbárì yẹn wọ́n wá ń fi àbùkù sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ wípé kódà àwọn ọ̀tán ọ̀tán wá jẹ́ kí wọ́n sin síbi ilé wọn tí tó yẹ kọ́mọ ẹ̀ ló kọ̀ wọ́n ní wọ́n lọ sí sórí pé mo wá rẹ́rìn ní à ní ìyá rẹ̀ mo dúpẹ́ fọ́lọ̀ mọ̀mọ́ ibi tó dáa jù ni wọ́n ti sìn ìtí gbogbo mùsùlùmí ayé òsèlú máa lọ ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n sin òkú sí mọ́sálásí torí pé bàbá pàtàkì ju oríṣẹ́ lọ in tó sọ di pàtàkì ẹ̀ náà ló sọ mọ́sálásí ìdílé ẹbọ in tí wọ́n ti torí ẹ̀gbẹ́ sí síbẹ̀ náà ló sọ mọ́sálásí yẹn di lóòsà àwọn kan tá à kéèsì nìyẹn ọ̀pọ̀ kókó láwùjọ wa yìí kódà wọn ti kọ̀ wá kò òkú yẹn tí wọ́n mọ̀ yípo tí wọ́n mọ̀ yípo tí wọ́n láwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ àná sallallahu alaihi wasallam ó sẹ́bi láwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sẹ́mọ kéèyàn ẹmọ tí wọ́n ń bí àlèbọ̀wádùn rahma pé èèyàn ní ríkẹ́ ọlọ́run kò ní ràánú ẹ̀ ó sẹ́bi láwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sùn wáwọ̀ àwọn tí specialize àwọn èèyàn kan pé wòlíì ni wọ́n pé òjíṣẹ́ ọlọ́run ní kọ́lọ̀ gbé wọn jìnnà síkẹ́ àtàánú ẹ̀ bí yóò bá dájú ẹni táwọn náà túmọ̀ láàánà ẹbí mẹ́rin bá dé láàárọ̀ tí wọ́n fẹ́ ọlọ́run láàánà lágbájá ọlọ́run láàánà tẹ̀mẹ̀dò ẹgbẹ́ àwọn sá fún sùúrù pé a nígbàjú kùtùkùtù yí bàbá torí láì tí ìtù gan ẹ̀yìn náà ti mọ̀ tí mo ti wí tó kàn máa sọ lédè ẹ̀rọ bá pé ọlọ́run láàánà ẹni tó gbé mi lábẹ́ ẹ̀hún ẹni tó gbé mi lẹ́ran ọlọ́run láàánú ẹ̀ o èdè kan tó wúwo tó sì ti wọnú èdè wa tá a gbọ́ yé ni gbólóhùn yẹn lòtítọ́ ọlọ́run wa lò sọlọ́lọ́ òtàlọ́sọ́là kíkọ́ ọlọ́run sẹ́bi láwọn tí máa kọ́ lé lé sàárè lé máa kọ́ lé sàárè ní ó tó áfẹ́ club. eléyìí ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ láwùjọ láwọn àyè míì àdádálẹ̀ náà àwọn àdìkáròbú ọkọ̀ ń bẹ àwòrádù jàmáyíyà àlùtádíà wúrìrì jàmá oníbídíà ọ̀pọ̀ ń bẹ nínú àwọn ààyè táa ti kó táa ti mú yẹpẹrẹ bá masajid láwùjọ wa àkọ́kọ́ nú ẹ̀ kó níbi tẹ̀bá ṣàkíyèsí lọ́jọ́ júmọ́ àbáyìí tó jẹ́ ọjọ́ tó yẹ kí mọ́sídì òkun kí ìmáàmù jáde sí orí mímbàrà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ó yẹ pẹ́yìn tó bá dé lẹ́yìn ìgbà náà ti pátipá náà sì ráyè gbogbo àwọn sọ̀làwáàtì sọ̀látù sóbì sọ̀látù sóbì tá ń jíbọ̀ látòjú oorun ẹ̀ ní ráyè ní mọ́síjú mi mọ́síjú mi ẹ̀ ní ráyè lásìkò sọ̀látù sóbì àti sọ̀rọ̀ yẹn ti pẹ́ sọ̀látù jamaa àti sọ̀látù jímọ̀ ó yẹ káàmọ̀ sáájú lè wọ́n mọ́ ọkún bóyá ẹnìkan sọ fún mi wípé population mùsùlùmí ni ò tó bẹ́ẹ̀ aláàdánwò ńlá ni pé àwọn mùsùlùmí àpọ̀ débi kírù mọ́sálásí ń tóbi tayọ kéyìn ó kún bẹ́ẹ̀ lọ rárá ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ musulmi ló kọ́ ní kí sọ̀látù lí àti júmọ́ àbá ti kóònù gbèsè ayé èèyàn láti finú fídọ̀ sí bẹ́ẹ̀ láì jẹ́ pé sábàbí ló jẹ́ pé ìtó lọ nípa yẹn padà ó ìtó sì dàbí irú ẹ̀nà kó wá ń bẹ̀ táàbì mọ̀ pé mùnáfìkì ni kò kódà wà bá ń nàka mùnáfìkì sí àjẹbí kí ẹ̀mọ̀ ẹmọ̀ fi júmọ́ mẹ́ta kalẹ̀ àdísà anábì sallallahu ta'ala sallam bá a bá náwó sí pé mùnáfìkì ni wọ̀ tí ó sì ní rízì kẹsàn tá a lè gbà wọlé nínú ẹ̀sìn mùnáfìkì ẹ̀ fojú àmọ́ ọjọ́tà bẹ̀rẹ̀ ìjúmọ́ ẹlòmí náà tẹ́lẹ̀ mi ò mọ̀ pé àkímọ̀ náà ní ìta ti kí before Ramadan bẹ́ẹ̀ náà ni sọ̀látù jàmáà fún ọkùnrin ní mọ̀sáàjì sápé àdán kí ọjà ó tú láì sọwọ́ àsálẹ́ àti ìbádébẹ̀ ìkórìíra mọ́sálásí ló ti fà ìkórìíra ọlọ́run àtìlànà àtìlànà tànàbì sallallahu alaihi wa sallam àwùjọ yìí population musulmi ti tó ká pé àdán kọjá òtú títú bí báwo kí ló fà àwọn èèyàn ti lọ sí sọ́lá ọ̀pẹ̀lọ sí mọ̀sáàjì subhanallah tààtì ní pé ń sẹ láwọn àyè kan ló àwọn èèyàn lọ hajj tọdún ẹgbẹ̀ àwọn èèyàn tán ti lọ tán ti lọ ìtí wọ́n lọ wọ́n ti pé àdánà ọjà tú ebí ayé kan náà la wà pé àlìjánátù kan náà lájọ ń wá ó ti ẹ̀kọ́ ní pé bọ́yá half àbí two third àbí tó pọ̀ jù làjì lọ gbogbo ọjà ní oníṣẹ́yàn dẹ̀nu akẹ́kọ̀ọ́ kí tí ó tilẹ̀kùn ṣọ́ọ̀pù mọ́ra ẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ lọ́hùn yóò sì tì mọ́ra ẹ̀ ní kẹsẹ̀ pé yóò sílẹ̀ o kò sí bọ́jọ́ òkèlè tóbi tó lálẹ́ lọ́jọ́ àtàlẹ́ wọ́n sì paná Allahumma wálì òmúrọ̀nà fi àrọ̀ náà, àdúwà yẹn ṣe pàtàkì, àwọn tí ó jẹ ní ẹ̀sà tí ó jẹ àárọ̀ lọ́n sí, ọlọ́n fi wọ́n ti wọ́n tó lórí wa. Wà láti wálì òmúrọ̀nà ṣe ra ọ̀rọ̀ náà, àwọn aláburú èèyàn tí wọ́n bèsù bẹ̀gbà, tí wọ́n ní kùn la báyé ó lè polúkúrú musu àtàlìkìámà, ọlọ́mọ fi wọ́n sọ lórí ilé wa lórí. Ìní orin àdúrà tó jẹ́ pé bíyàn bá ti rí ìjọba àdánwò ìjọba mùsíbà sóye tí ẹ máa ń rápẹ̀rẹ̀ ẹrú ẹ̀ èyí ó mọ̀ pàdùn àyẹ̀ pàtàkì tó yẹ pé bẹ́ẹ̀ fẹ́ sí lọ́hùn gan wọn nígbà nígbà tẹ́ ẹ̀ sí lọ́hùn ò sì fòrò yín bẹ̀ èyí ti tẹ́ ẹ̀ sí sí lọ́hùn òun ní fòrò yín bẹ̀ nígbà tẹ́ bá wá san fẹ́ẹ̀ fẹ́ sí lọ́hùn ẹ̀sìn wí báyìí ẹ̀sìn sọ báyìí ẹ̀sìn sọ báyìí àtúmọ̀ bí wọn nú ọlọ́mọ ti rán bẹ́ẹ̀ sí lórí léwa lórí o àti tó di ọlọ́run àti jọ ní ọjà alẹ́ ní wọn lọ́kàrọ̀ bí i àsàndíyà inú ọjà ó di kíni yóò dókùnkùn tí wọ́n bá ti sálámà yóò tún dì mọ́lẹ̀ padà níbo wọ́n lọ mọ̀sáàjì wọ́n lọ fi sọ̀lá wọ́n mú wọn tipátipá tó bá fi pé tààrà orí ìlú inú ọjà ó wà ní mọ́lẹ̀ padà torí pé náà fílàní láti ń bẹ lọ́kọ́ lọ́mọ bàbẹ̀ jẹ́ o ọlọ́run kó ṣàtúnṣe àwa náà kó o kó sàtúnṣe wa lọ́dọ̀dọ̀ kọ̀ọ̀kan kó sàtúnṣe wa lápapọ̀ ẹnìkan bá ní sọ̀rọ̀ láti Saudi lánàá ó ti dààmú ó fẹ́ gbàwé kan ó fẹ́ ṣe kinní kan ó tóyé ojú ọmọ Nàìjíríà wọn fi ń wò kìí sọ nìkan ó ní mbad ó sì ń lament débi pé mò ń wò pé bẹ́ẹ̀ ni tí sọ̀rọ̀ ìgbọ̀n sómi ò mọ́ bọ́lú bẹ́ẹ̀ oni ní àwọn ni wọ́n ti bàálù jẹ ìyẹn ìlú wa yìí èèyàn ń dààmú ní Saudi torí kó jọmọ Nàìjíríà kìí ṣe Nàìjíríà ló wà tó fi fẹ́ gbà kankan o àwa náà sì ti rírú ẹ̀ kọjá ẹ̀yin èèyàn wo ẹ̀yin èèyàn kéèyàn bẹ́ẹ̀ náà ni ẹ pè àwọn tí ń bẹ ní Italy ẹ pè àwọn tí ń bẹ l'Amẹ́ríkà ẹ pè àwọn tí ń bẹ London ẹ̀yin èèyàn wo ẹ̀yin èèyàn kéèyàn ẹ̀yẹn nàìjírí àìdíkù bẹ́ẹ̀ wọ́n ti ń bá ọmọ orílẹ̀-èdè lò káàkiri àgbáyé ẹ tó béèrè iṣẹ́ ìwà ni mọ́sídìrì ṣe lára wa ń gbà náà torí pé èèyàn ní bọ́lọ́hun ṣe òwò kó pàdánù tayé olórí bákan méjì o nùkéyàn jèrè nùkéyàn sófò àmọ́ yóò ní bọ́lọ̀ ní ọ̀pọ̀ kó pàdánù tẹ́ bá sàkíyèsí ẹ̀ tẹ́ bá sàkíyèsí bá àmọ̀ sáájú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹbẹ̀ lọ́wọ́ mùsùlùmí mi láwùjọ ẹ̀dàkùnbọ̀ mọ́sálásí wà ládùúgbò yìí mùsùlùmù ni orígun mẹ́rẹ̀rin ní owó yóò ní ẹbí àwọn tó jókòó ẹ yuropi Europe ló wà ní ẹ amerika Europe lẹ́wà ní àbá Amẹ́ríkà kí mùsùlùmí má lè sọ pé wọ́n sọ sí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ sì sọ́ra ní bẹ́ẹ̀ ni ọ̀kan bẹ́ẹ̀ kó jẹ́bi tóun gangan lọ kò lọ ní. tàwa ni máa gbára ta pé mọ́sálásí ka sófo ẹnì kan sóbi ọ̀hún pé ẹ̀yọ́ mọ̀ náà máa rẹ̀ gangan òbí ò ká kún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tán láwọn kọ́ ọmọ kéwù wọn ò ká kún torí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwù mọ́ rí mọ́lọ́dọ̀ àwọn àfáà lónìí òun ni jálàbí òun ni wọ́n jogún òun lo oògùn òun lẹ́bọ òun làtàkú òun làsírí ibú ẹ mọ̀ gbọ́hùn wọn lórí késẹ̀sì lórí wáàsí káàkiri pé òun rásíkò kù lọ́dọ̀ bàbá ọwọ́ òun bà sírí ọwọ́ rẹ̀ ọba ìmọ̀ ọwọ́ rẹ̀ òtẹ̀bẹ̀rú ọlọ́run àṣírí lórí mú bàbá ah bàbá kó wa lẹ́kàn bàbá fẹ́ràn wa pọ̀ ó fà hàn wa ìjẹ́ ìmọ̀ bọ́nu kí ó fi àṣírù àbí ọ̀kan méjèèjì ní ó tàbí dán ní torí àṣírí mo ti sọrí láìmọye ìgbà tó bá ní àṣírí ń bẹ lọ́dọ̀ bàbá àṣíhìrò arábí mẹ́ta sin haúrọ̀ tàbí àṣíhìrò sin rọ̀ awo ìdí mi ròyìn bàbá tẹnu tí mi ròyìn ṣe wù ẹ̀ òun náà ń bẹnú èdè lárúbáwá kó ti bọ́ sínú ahọ́n yorùbá ìmọ̀ làwọn ẹni ọlọ́run ti jogún kí lànà bí lọ́rọ̀ àwọn olùmọ́jogún lọ́dọ̀ òun ìmọ̀ àwọn àwọn ẹni olùmọ̀ wọ́n jogún àwọn ànábì ọlọ́run kí ó ní wọn ò sì jogún díríhámù àti dínárù fẹ́ kó làmọ́lẹ̀ ó kílẹ̀ àdàdà kìí sọ owó kan kìí ṣe dúkìá kan bí kìí bá sì mọ̀ àti bẹ̀rù ọlọ́run òun làwọn fíró èèyàn lèyàn fi níyì fọ́lọ́kọ́ mọ́sà ṣeré ẹ̀ ó mọ̀ wọn èyí ti tẹ́yìn ò lọ sí masjid tẹ́yìn lọ sí sọ̀látù masjid kódà mo sọ débi wípé àwọn obìnrin tá a ní kìí sọ̀rọ̀ yẹn fún láti sọ̀látù masjid ọ̀ràn yẹn ní fún láti sọ̀látù lásìkò ẹ̀ nínú ilé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ àmọ̀sàkíyèsí àárín yẹn àmọ̀kíyèsí torí pé tán máa jọ́kùnrin o gbọ́dọ̀ wáyé lásìkò yẹn o bẹ́ẹ̀ ni àìrí ẹ̀kọ́ kí wá ló fà tó fi ń pa zúrù pàmọ́ àsùn torí kó jẹ́ ìyàwó ilé kí ló fà kí ló fẹ́ fà àsìkò táyì ti sọ láti tú wa kó tó kọjá àsìkò náà ní ó ti sọ láti tú ẹ̀ nínú ilé torí tó ń gbàtà sọ pé àsìkò àmì àsọlá ó jẹ́ ìbáàdà kan tá a fàsìkò sí ṣé fọ́kùnrin nìkan ni tóbìnrin lè kí anytime rárá o àtọkùnrin àtobìnrin ni kò gbọ́dọ̀ bọ́mọ lọ́wọ́ kọ́ lọ́mọ sí lásìkò sọ̀lá tù mí ẹ jẹ́ ká àárín ẹ̀ lágbọn ti wọ́bí olùkọ́ ìmínà lè mọ́sáàjì tá a wá wo agbọn táwọn èèyàn ti mú àbùkù bá mọ́sáàjì dù tá a pẹ̀ nílé ọlọ́run agbọn pé ká yan pilot àti imam àwọn èèyàn ṣàṣìṣe ń bẹ̀ púpọ̀ àkọ́kọ́ wọ́n máa dù ẹ̀dá àkùnkí là ń dù ìmáàmù fún tí ẹ bá mọ̀ sí ìwìlíyà tí wọ́n bá yàn béèrè àánú ọlọ́run àtìrànlọ́wọ́ ẹ̀ tó káwọn èèyàn kan lọ́wọ́ kí sẹ́yìn ṣe kó ṣe ṣe àṣeyọrí kí là ń du ìmáàmù fún kí ẹ̀ bá mọ̀sílíà responsibility tọ́ni ká jẹ ìmáàmù nínú àwọn ìlú wa ńlẹ̀ Yorùbá wọn a máa dù wọn a sì máa para wọn ṣé àlùkìámù làwọn eléyìí wá ẹjọ́ bá wá jámọ́ lọ́wọ́ ẹ wá wòye sí lọ kò nídìí àánú kà síbì kan abáǹtọ́ kà síbì kan achievement wo ni wọ́n ṣe bẹ́ẹ̀ sì pé wọ́n tún bá bẹ̀jẹ́ sí láwọn àìmọ̀ ilẹ̀ Yorùbá yìí wọ́n tún bá bẹ̀jẹ́ sí ni wọ́n tún dá nǹkan kan lẹ̀ tí ìsára ẹ̀sìn wọ́n lè dáálẹ̀ sínú mọ́sílù yẹn àbí kan dáálẹ̀ sínú ìlú yẹn ló kọ páwà lọ lórí lábẹ́ lágbọ́n yẹn ọ̀nà wo ni wọ́n ń gbà yàn ọ̀nà wo ni wọ́n ń gbà yàn tí wọ́n bá fẹ́ yàn ìmáàmù tí ọ̀nà ṣẹ̀ríà ni ẹlẹ́mọ̀ tọ́ka sí bí ìlú bá tó bí Ògbómọ̀ṣọ́ ilé jàbí mẹ́ta ilé ìlèmọ́mù lè mọ́jú ilé mẹ́ta lọ táyé ó ti tán ibẹ̀ wọ́n ti máa jẹ ìmáàmù kò túmọ̀ sí pé wọ́n kéwú mẹ́ wọ́n lè kéwú wọ́n lè mọ́ kéwú bí wọ́n bá kéwú lè mọ́mù míì mọ́ ibẹ̀ wọ́n ti jẹ mọ́mù ilẹ̀ Yorùbá tí wọ́n jọ tán bí mi sí àtẹ̀yìnbẹ̀ ń bọ́ mi tó jọ hàn sí wa tí ń sọ̀rọ̀ ọ̀nù síra ní ìṣẹ̀lẹ̀ ń bẹ̀rù kò rí bẹ́ẹ̀ ní ṣẹ̀rẹ́ ìsìláàmù àbá ọdún pẹ́ lórílẹ̀-èdè sàdé àwọn tó pé pìlẹ̀ sí ni ló tún ti ṣe é rí fáàtì lónìí kì í tán nínú kinní kan fọ́mọ́kù kinní kan ni tó yé kì í ṣe kóun náà wà rẹ́bì sẹ́n tó pé kì í sáwọn làwọ̀ tàbí tẹ̀sì ìtàbọ̀ náà àti súnà nẹ́bì ní sallallahu alaihi wasallam wọ́n ni imam bàbá kan bẹ táà ti sọ̀ láti lẹ́yìn ẹ̀ ládùúgbò kan ní Saudi ní Madina bàbáwọn ti rahimahullah mọ́rọ́gbà bàbá yẹn ti jáde láyé nígbà náà bàbá yẹn ti dàgbà pọ̀ arúgbó ni bí ẹ bá gbọ́ kìrá bàbá níta tí ẹ̀ tí wọ́n mọ́síjìd ẹ lè mọ̀ párúgbó ní ti sọ̀lá sí báwọn ẹgbẹ́ ilé gbogbo àwọn àfáà àwọn tó ń ṣe doctorate masters lọ́wọ́ ẹgbẹ́ ilé ibẹ̀ ní ibi tí school authority gbalé sí fún wọn ẹgbẹ́ bí a bá wá wọn lọ gbóró lájọ máa lọ sí sọ̀lá tún bẹ̀ ibẹ̀ gbogbo àwọn àfáwọ̀ ti sí sọ̀lá lọ́pọ̀lọpọ̀ àwọn tí ò bá lọ sí haram tí àwọn bá sálámà tí ó bá fi mọ̀ mọ́mù yẹn tẹ́lẹ̀ sálámà tẹ́ pé ìmọ̀ tó àgbàlagbà yẹn ní nípa kẹrà àbáyìí ẹ̀bá ń kọ̀rẹ́ tẹ̀ ìmọ̀mù mi lọ́nà tó tún bá láká ìmú tó bẹ́sìn mú o torí pé gbogbo àwọn kẹta ń sọ ìnáà lẹ́rù mí ò lẹ́kọ̀ọ́ tó padà sínú inú tó padà jásí náà ni pé kán tó bí ọ ni àti mọ́sálásí ti ń bẹ kán tó kódà kán tó bí bàbá rẹ̀ gan torí gbà ní wọn ó sọ pé ah, àgbọ́ àmọ̀pọ̀dúdú lẹ́yìn sọ àmọ́ ẹ̀ ní sloop ẹ̀ ní method ẹ̀ lágbèkalẹ̀ ọ̀dà kò burú tó ẹ dodo ni ọ̀dẹ̀dẹ̀ sá lè dodo ẹ bá ní wáwọn tó gbé kalẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ tó bọ́kọ̀ lọ́mọ tó sì bá ṣe bí ká ti sọ dodo ni ẹ jẹ́ kẹ́lò ní òsọ fáwọn èèyàn a ní ìdí ẹ̀ torí gbólóhùn tá ń sọ báwọn èèyàn tí ń bá wọn sọ sọ ọ̀dọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ fánàbì náà sárẹ́bì náà ní sùúrù ọ̀nà lágbè kalẹ̀ abẹ́ẹ̀mọ̀ yẹ kẹfẹ́ tánàbì fi sáyé lọ sallallahu ta'ala sallam sáti ń gbọ́rọ̀ ẹ̀ tí wọ́n gbà tó lágbè kalẹ̀ ó ní sùúrù ni wọ́n gbọ́ sí lẹ́nu ni wọ́n gbógun ti àbúlà àbí ìdẹnu wọn à ń gbóhun sẹ́pẹ̀ dòní torí kò kò padà sí Islam a kódà nígbà míì tí mẹ́rin bá ké sóra àwọn lẹ́yìn fatia ẹlòmíì tí ọ bá yóò sì mọ́ àgbọ́yé ẹ̀sìn gan ó lè kó láti jọ náà tàbátí àdánì mọ́ mú ké lónìí wà mọ́ fẹ́lẹ̀ ó sì ń bẹ nínú mi tọ́lọ̀ ti àwọn òun ò fún òṣojúṣe ẹ̀rù ń bani púpọ̀ inú fà tó fi jẹ́ pé láwùjọ ilẹ̀ Yorùbá yìí tí èèyàn bá tẹra mọ́ fìlà dídé ó ti dàfà ẹgbàgbé ọkọ̀ ẹ̀ àfà alágbájá ló kù tí ó mọ̀ pé tọ́bá wá di pé ó yàn imam ta ní ó jẹ́ imam òun náà ni torí ma ń dé sílà dáadáa wọ́n ma ń screen imam ní gbogbo ọ̀nà nílùú ẹ̀sìn láàfin ní láàfin ní láàfin ní òfin jẹ́ pé a sì ká tí ò tọ́ rin mú kò sọ̀rọ̀ bóyá nù kó túbà júmọ̀ ní ó ni ọmọ kékeré kan ó ní wà ánàbùnù sábùrín ànàbùnù sítín àwọn ó ní ọmọ ọdún mẹ́fà ní lọ́jọ́ náà ní yẹn lọ́dí mọ́ wá ní ẹjá mú méje ẹni gbẹ̀gbẹ̀ lọ́sìn èrè méjì ọlọ́mọ ọdún mẹ́fà ní ní jọ náà àbọ́mọ ọdún méje ó ní ẹjá mú méje tó pọ̀ ó ní gbogbo wọn bàbá bàbá wa wò pé ta ni ó ṣe fún wa ó ní wọn ò rí èmi ni wọ́n rí ti bọ́ wájú ní sọ̀hábí yẹn nítorí pé èmi ni mo ní kùránì lórí jù wọn lọ tó fi wà ní àdéhùn pé yàómùkún yàómùlùkọ́mù àkùrọ̀hùn mílì kìtàbìlà ní kámpọ́ọ̀sì náà àwọn alálùkùránì náà máa ń pè mọ́mù wa wákọ́tù ọ̀kùránì náà ti yìn mọ́mù fún wa lèyàn máa wá kéèké túpé ní ọmọ sépè nínú sọ́lá ẹ àfọ̀fẹ́ kó kàn fún láti máa jẹ́ ìmọ̀ òun lọ ta ní ó yọ táwọn fi síbẹ̀ gan táwọn ẹ̀wọ̀n tí ó yọ sáà fẹ́lòmí àwọn èèyàn lọ fẹ́ kọ ìwọ́n lọ fún

tó jẹ́ pé èpè ní fẹ́ni tó gbédè lábáwá tó sì máa Al-Qur'an kẹrì agbọ̀n nìyẹn agbọ̀n àbíká tó ti kó àlébù bá masjid kò sí àwọn alámòjútó fún mọ̀sájídù wa ìrúwọ́ òbìrì wa ni bí a bá ń san owó kan tó ní tó mọ níwọ̀nba pé owó mọ̀ àbí farot ẹni tí ó máa fọ tí ó máa fọ tí ó máa gbà tí ó máa fọ sáàbà rẹ̀ tí ó volunteer mọ́sálásí pàtàkì tó bẹ́ẹ̀ ilé tá ń gbé ńkọ́ nígbàtà sọ pé masjid masjid jẹ́ bẹ́ẹ̀tù lọ ilé àlọ́ sábà wọlé kọ̀ọ̀bẹ̀ yẹn sọ jáde èyí tó pọ̀ jù nìyẹn tẹ́ bá wọn mọ́sílù gangan ẹ̀ ní máa pàbí tẹ́ẹ̀dù ó sí tẹ́ẹ̀dù forí kanlẹ̀ pàápàá jùlẹ̀ tó bá wọ sọ tí ó mọ̀ pé á ó sọ ajé pígbà tó máa lọ sí sọ̀lá aṣọ òun ti parí jọ́nà àti kó ń lọ sí torí kó ń lọ sí sọ̀lá tẹ́ẹ̀tì sọ̀lá tù náà mọ̀tájú lómi láwọn àyè míì àbá ẹ̀tì sọ̀lá tù kan ẹ̀tùn farabalẹ̀ náà sí àtàrà bá fi di tóru ti mọ́ ọmọ dáadáa ní orò ní mú ń bẹ̀ẹ́ fáànù wà ń bẹ̀ air condition wà ń bẹ̀ ìyẹn lagbọn ẹlẹ́ẹ̀kejì àbí agbọn mí mo tún fẹ́ mẹ́nubà níbi wípé ní táwọn èèyàn kà sí pé apọ́n mọ́fẹ́lásí lé òun ní ká mọ́ fi ṣe yẹn rìn á tẹ̀bárí mọ́fẹ́lásí tó kọ́ á tẹ̀bárí gbùn tó kọ́ nǹkankan ìyẹn mélòó ní wọ́n ti fẹ́ láti lẹ̀ ìyẹn mélòó ní ṣe ìbáàdà ń Ah, tí tó kọ́nù àtàbá kọ́ ti wá yóò nẹ̀gbà yóò lágbára a ma wá kọ́ bí a mọ́sálásí mọ́sáàjì a ma wá sí láwọn ọ̀sọ́ gold abáwọn wí síbi tí wọ́n rí fàájú sí yẹn náà necessary things àwọn kẹta àbùkátà kí fánà wà ń bẹ̀ kí air condition wà ń bẹ̀ láti tó rú bá ti mú kámọ́ túnbẹ̀ ṣe ó ní o gbogbo tí ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ lónìí góòdì ara òpó kan lóòdì ara òpó kan nílẹ̀ lábáwá mọ́sálásí ànábì àti haram subhanallah wàlá hawla wàlá quwwata illa billah ẹni kan tún kan fi sísè ká wá lọ fálù ẹ̀ lọ́jà ìyẹn kọ́ la nídìí o àbùkátà ilé yìí kì í sára tánà bíi pèpè sí sallallahu ta'ala wa sallam ikọ́ wọn náà dípé yá ti àlà ummati àsùgbọ́n mọ̀ bọ̀ wá báwọn ìlú mọ̀ ni yatabahuna bil masajid wọ́n mọ̀ fi mọ́sálásí ìsìnyàn ràn pé kí ni wọ́n kọ́ lọ́hùn ẹ̀wà wò táwà kan àdíìsì ni láyà àmọ̀rónà àìlà kọ̀lẹ̀lá bẹ́ẹ̀yàn péréje ó sì máa sọ̀sọ̀ látún bẹ̀ ó kàn kọ kalẹ̀ yóò ṣe rí gidi ẹwà fún ọlọ́dún méjì ẹ̀fún ọlọ́dún mẹ́ta ẹ̀ẹ́tùn rí padà pé ẹsẹ́ mọ́ fídíò náà ni kò sí maintenance àwọn èèyàn mọ́ sí nǹkan bí látara pé kò sáàmù ìtò mọ́sálásí e bá wọlé ìtọ̀ mọ́sálásí wọn ní ẹbọ́ bàtà ilé ìtọ̀ ó kúnlẹ̀ Yorùbá rẹpẹtẹ wọn ni ayéwọ́ bàtà wọ́n bí ilé ìtọ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ ní bàdà tí ìpadà ti sọ̀rọ̀ láti mọ́ sí bí ìrìnà ilé ìtọ̀ yẹn in fact pẹ̀lú bàtà yín dẹ́ bá wọ bàtà táwọn yẹn sáfẹ́ ní ẹ ni bí ilé ìtọ̀ ń ṣe rí aláwọ̀ bàtà salamun alaikum na ba mọ́sílì mi bàbá rẹ̀ sọ̀látì lọ bákan náà nínú àwọn àbùkù tí ń bẹ fáwọn masájídù àbáwọn èèyàn tó kọ òní bí ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ibùdójúkọ bí tọ́lọ̀ ń pa wá láṣẹ rẹ̀ àwùjọ tá a wà ní náà wọ́n ti ń gbàgbọ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lónìí tí wọ́n ti túnṣe ibi tó bá kù sí náà kí wọ́n ṣàtúnṣe ẹ̀ o bí ẹ̀ bá ṣe sọ láti bẹ́ẹ̀ mọ́sálásí tó bá ti jẹ́ pé ó ti wọ́jù sí kíbílà tá à ń dojú kọ bí ẹ̀ bá ṣe sọ láti mẹ́ẹ̀ tó fi kúrò láyé irọ́ ni o gbogbo sọ láti ó bá ṣe ń bẹ̀ àti náfílà sọ̀rọ̀ yìí tó bá ti lè wọ́jù tí ó ti gbé ojú tó ti gbé gbogbo ojú kò ní kíbílà ó sì ń bẹ o ó ń bẹ rẹpẹtẹ irú ẹ̀mẹ́ tá a ti yí padà níbàdàn ó ń bẹ lógún ọ̀sán tá a ti yí padà tó gbé gbogbo ojú kò ní kíbílà tí èsì ẹ̀gbẹ́ kan ojú tí wọ́n ti sàtúnṣe ẹ̀ bàbá kan jẹ́ sáwọ́ lọ́ọ̀ kẹra ó ní ìwọ̀tọ̀ ọmọ ń sako pé ibi èsè kíbla ó ní sábà ní sálámà báyìí ibi tán ní ibi tán pè kíbla lọ́mọ dojúkọ tó bá sì náà kílà níwọ̀n nìkan ó sì lọ gá látakò ọya pé ló fà tó jẹ́ pé ibi tán pè kíbla gangan ni wọ́n máa ń dojúkọ tó wá fẹ́ sí náà wọ́n wá ń bi léèrè bí ẹ̀mẹ̀ta bí ẹ̀mẹ̀rin bí ẹ̀mẹ̀rin kò wá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sẹ́ àníbi tí wọ́n pè kíbla òun lẹ́mọ̀ dojú kọ ọ̀la ìkọ̀sọ kálímọ̀ kan lógbó mọ̀ sọ iná ni bàbá yẹn wọn ni tọ́ bá wá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ lé sí àáwò mọ́sálásí láàárọ̀ yìí wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yàn ọmọ gbogbo nǹkan tí wọ́n lè fi wó lé ìyẹn lọ kó jáde wọ́n sì fa ogbó pílà mọ́sálásí torí bàbá náà lẹ́nu kò sẹ́ni tí ó bi léèrè kó ṣe ṣe bẹ́ẹ̀ tó wáyé kò ń lọ lápapọ̀ ní iṣẹ́ ẹ̀rọ ní ṣe ṣe ìbọn lọ́lọ́ni kọ́rọ̀ òye mọ́sílù yẹn ti kọjú sí kíbílà dáadáa lónìí bàbá ìmọ́mù wọn tún ti sọ látò lẹ́ òkun pẹ́ dáadáa kó tó kú láyé wọ́n ní gbogbo èèyàn bá lè jọ sọ látò bí wọ́n ní bí èsè kíbílà bónílé ti sọ látò wọ́n ní bí èsè kíbílà ìwọ́n sì ń sáàkò wọn wọ́n sì pé ọlá àfà ìwọ́ gan tá a bá wá sálámà wọ́n wà dojú kọ bí tí wọ́n níbẹ̀ gangan ló dájú gbogbo ẹni bá ń ṣe sọ̀láàtù síbi tí èyí ṣe kíblà blọ́ọ̀kù kọ́là ń kí o nínú lákàrọ̀ bí i Saudiya náà bílẹ̀ bá ṣe rí wọn mọ́ kọ́mọ́ dídù bẹ́ẹ̀ o tí wọ́n wọ́n ṣe demarcation fún nínú tí ẹgbẹ́ gbà tẹ bá wọnú ẹ̀lẹ́tò mọ́ bí tẹ́ ìdójúkọ wọ́n kọ bílẹ̀ bá ṣe wà kò sí tó burú mbẹ́lẹ́yìn ìmọ́kẹ́ wá ṣe bẹ́ẹ̀ gangan náà lẹ́sẹ̀ kọjú sí tẹ́ bá kọjú sí báàbá rẹ̀ nìkan tí yóò volunteer ó sì yẹ kárí láwùjọ bí tí ò ti sí sálárì fún ìmọ̀ kò sí fún mọ̀ admin kò sí fẹ́ni tí ó mọ̀ gbálẹ̀ èèyàn mẹ́ta yẹn gbọ́dọ̀ máa gba sálárì mọ́sálásí gbogbo àwọn táàbà máa sáà ronú pé a fẹ́ kọ́ mọ́síjìtì àwọn èèyàn ti ń ṣe lónìí láwùjọ wa náà àgbọ́ èèyàn ń lékún ni bó ti yẹ ká mọ kọ̀mẹ́ndì ẹ́fọ́ọ̀tì ibi tá àgbọ́ èèyàn ti ń lékún bẹ́ẹ̀ ló yẹ ká mọ mẹ́nu bà bí tó kù sí bí a ṣe wà yí kọ́lá wà tẹ́lẹ̀ ní èyí ọjọ́ mélòó kan ní mọ́sílù ti wà táà ti ń sọ̀rọ̀ ìgangan àwọn èèyàn fúnra wọn tọrọ kọ́bọ̀ tọrọ kọ́bọ̀ ní last week mo ń gbọ́ tọmọ yẹ̀wà ń pàkíyèsí pé ó tó kù ó tó kù ó tó kù ẹnà kò sí sùn sáyẹ̀nsì tẹ jókòó léyìn sẹ́pẹ̀yìn ń dá kọ́bọ̀ tẹ́ ṣe tẹ́nìkan bá wá nígbà tá a bá fi àkàn tó wá yọ ló yọ ó kà fòkúta fọ́ báyìí ẹrógún mẹ́rin ó sì yọ yóò dẹ̀ ní àbùkù àbí òní ní àbùkù ẹyọ kan ló yọ torí ẹlẹ́dùn máa ronú ah, àṣẹ́dìmí náà bá fọwọ́ ẹyọ kan lẹ̀ àṣẹ́ni àpẹẹrẹ ní mi lọ́dọ̀ náà àṣẹ wọn kọrúkọ mi sára ẹni tó kọ́ mọ́sídìí yẹn tẹ́ bá ló kù ẹgbà kó kù tẹ́nìkan bá tún lágbára àti kọ́kàn síbì kan ẹsẹ̀ wájú ayé pọ̀ sí òsì mọ̀sájúdù lẹ̀ kọ́lá ìjúmọ̀sájúdù kan pé mọ́sídù àwọn olóòsà ni ẹgbẹ́ mo tẹnumọ́ pé kìí sọlọ́ ni wọ́n ń sìn bẹ́ẹ̀ ẹ̀lẹ̀ kọ́mì tó jẹ́ tọlọ́run síbẹ̀ ká tó wá sọ àwọn àmọye àwọn àdúgbò tí ò sáàyè ń bẹ̀ olùkọ́ primary school kan wọ́n bá fi owó kan kékeré ṣe foundation mọ́sálásí wọ́n wá ní òun náà sì ní ẹnáwó síbi tí ó bá jẹ́ tọlọ́run ìjẹ́ bá rí kó jẹ́ tọlọ́run ẹ̀bá àbòyàn ẹ̀bá àbíṣe nǹkan kan wọ́n wá ní táwọn ti ṣe nígbà tí wọ́n fún lésì padà wọ́n ní foundation ẹ̀mọ́ tìlú kan làwọn fi ṣe ó ní Allahu Akbar òun òrùn ló kan bẹ́ẹ̀ láyé ó ní ẹ̀dá kan ẹ̀mọ́ gbowó lọ́wọ́ ẹlòmíì mọ́ tó fi parí mọ́sídù ọmọ ẹ̀ ń bàdàn wà lọ́yìn àbí ó ní gbogbo àti bá ti ń gbó oṣù iye tí ń bá lágbára yìí máa fi kún àmọ́ fi kún àmọ́ fi kún ó sì di odidi mọ́sálásí nọ́mbà náà lè láyé bẹ́ẹ̀ tán ẹni tó kọ́ ilé fún Allah lórí ilẹ̀ ayé bá náà lọ́wọ́ láwẹ̀ bẹ́ẹ̀ tán kódà báwọn èèyàn bá pawọ́ kọ̀kọ̀ bí bá ń pawọ́ kọ̀kọ̀ ẹran léyà ṣé ẹnìkọ̀kan wọn wá pẹran léyà láwọn ẹran tó bá jẹ ká tó bá tọ́ ká pawọ́ pọ̀ pa gbogbo àwọn tán pawọ́ pọ̀ pa ni wọ́n pẹran léyà gbogbo àwọn tán bá lè pẹ̀ bí mọ́sáájì kan mọ́síjìlù kan tó fi di mọ́síjìd táwọn ti sọ̀dá tó ń bẹ̀ títí kódà bí òsì mọ́síjìlù yẹn lórí ilẹ̀ ayé mọ́ ládàwọn ní parí àbẹ́lẹ̀ kọ́lọ́mọ́sá àṣẹlẹ̀ lọ́rùn fún wa gbogbo àwọn ìgbìyànjú wa tá ń se

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قم إلى صلاتكم غفر الله تعالى لي ولكم